وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن من أعظم العبادات وأجلها أن يسلم الإنسان وجهه لله ويستسلم له وينقاد له ويذعن فلا يعارض أمره ولا يخالف قوله ولا يرد كلامه ولا يتردد في قبول كل ما جاء عن الله أو عن رسول الله صلى الله عليه وآله وسلم يقول الله تعالى بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون فهذا نبي الله نوح عليه الصلاة والسلام دعا ربه أن ينجي ولده من الغرق فقال ربي إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين فرد الله عليه فقال له إنه ليس من أهلك إنه عمل غير صالح فأسلم نوح لربه واستسلم له فقال مباشرة ربي إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم هذا وقف الله بابا طلع رجع الله باتي يتشرر فوا لا تتقدي نيلي الله إلتي الله بابا طلع رجع tó bòye kún pẹ̀lú wíkẹ́ ká máa ṣàfitì rẹ̀ sí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bọ́ bá tó láàrin gan oníbi yànga tí ó gbé kò nílé tí ó gbé torí pé ilé kan ò bẹ tọmẹdé ènìyàn kọ́ tàbí tí wọ́n kọ́ síbi kan tí ó gbà ọlọ́run ọlọ́run bá tóbi ju gbogbo ẹ̀dá ẹ̀ lọ ṣùgbọ́n láti bí iyì kún mọ́ṣáláṣí ọlọ́run bọ́ bá tó láàrin gan ó ṣàfitì ẹ̀ síra ẹ̀ gẹ́gẹ́ bí anábà muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àhàdìtù tó pọ̀ bó sì sàfitì ẹ̀ sẹ́yí ọlọ́run ọba ọba tó láàrẹ̀ ga ọlọ́run ọba tó nírú ààyè yìí ni káwọ́ wà nírú àsìkò yìí ọpẹ́ la dá fọ́lọ́ náà kọ́ mọ́sálá ìgbọ̀pẹ́ wa àwẹ̀ rọmọdọ́nù àti ìgbà ó ti lọ kálukú ti padà síbi tí ń ṣe kí rọmọdọ́nù tó dé àwọn ọlọ́tí wọ́n padà sí di ọtí àwọn oníra tí kiri alẹ́ aṣẹ́wó ń sìn náà wọ́n padà díẹ̀ àwọn oníwàkiwà oníjìbìtì wọ́n padà díẹ̀ àwọn ń tẹ́tẹ́ títa wọ́n padà díẹ̀ àwọn ọmọkọ́mọ táwọn náà ti dọmọlúàbí tójú wọn ti wálẹ̀ nínú Ramadan ojú ti ti padà sókè kálukú ti padà síbi tí ń ṣe síwájú kí Ramadan tó dé ọlọ́run bá abẹ́ nínú àánú ẹ̀ ọlọ́run kọ́ mọ̀jà ṣàgbákò ẹ̀ abẹ nínú àánú àánú kan ni lórí wa wípé pe, lọ tán ọlọ́run ọ̀jáwò fi mọ́ṣáláṣí lẹ̀ àìmọye èèyàn ti fi lẹ̀ pàápàá jùlọ kẹ́kẹ́ wa bá ní àmọ́ kàá ní sin àti kọ̀sẹ̀ méjì ìlọ́wọ́ kí wá lọ́wọ́ kù mọ́ ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run nǹkan kan ń bẹ nínú tọ́lọ́run ọba ọba tó fẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀dá ẹ̀ tọ́lọ́run ọba wa ṣùgbọ́n fífẹ́ nǹkan yìí lọ́dọ̀ wa kì í ṣe ní rọmọdọ́ọ̀nù nìkan lọ́mà ọ̀pọ̀lọpọ̀ wa la mọ́ fún ọlọ́run ní ìwọ̀ yẹn ọlọ́run bá fẹ́ ìwọ̀ yẹn lórí wa a sì í máa gbìyànjú tí rọmọdọ́ọ̀nù bá dé gbogbo wa la mọ́ fọlọ́run ìbá ṣe wípé bí a ṣe máa fún ọlọ́run ọba ní ìwọ̀ yìí nínú rọmọdọ́ọ̀nù la máa gbìyànjú láti fún nígbà tí ò sí rọmọdọ́ọ̀nù ni. Ramadan, gbogbo wa yìí pátápátá kì bá ti sẹ́nì kankan nínú wa tí wọ́n náwó sí tí ò ní jẹ́ ní ọlọ́run a ní bùkátà sí káyọ̀ sẹ́ máa wá wòlíì káàkiri àwọn sábẹ́ ànábà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó gbajúmọ̀ àti sọ lórí khutuba yìí rí ọ̀kan nù à ń pè ní hanzola lọ́jọ́ kan ó gẹ́gẹ́ wúra rẹ̀ báyìí ó lóun ti di munafiki ó lóun ti di munafiki Abubakar pàdé rẹ̀ wọ́n jọjọ kóra wọn lọ sọ́dọ̀ ànábà muhammad sallallahu alayhi wa sallam èyí tí mo fẹ́ lò ń bẹ̀ lónìí ó ní pé hangola radiyallahu anhu ó sọ fún anábà muhammad sallallahu alaihi wa sallam kóhun ti di mọ̀náfíkì ó ní náà fakọ hangola ilé anábì hangola ti di mọ̀náfíkì anábà muhammad sallallahu alaihi wa sallam kí alóde tó fi ló di mọ̀náfíkì ó ní tá a bá ń bẹ lọ́dọ̀ rẹ tó o bá ròyìn àlìjánná fún wa tó o rò rí iná fún wa a ṣiṣẹ́ bá ti súnmọ́ bíbá tá a ti ń wò báyìí a ṣàfúnná bígbà tá àti ń rí báyìí tá a fẹ́ dí ó jó wa ṣùgbọ́n tá a bá ti délé báyìí a bá wọn ọmọ ṣeré a bá yàwó ṣeré fánàsì náà kẹsì rọ ọ̀pọ̀lọpọ̀ nù tó bá aṣọ àti gbájú ẹ̀ ní tí mo fẹ́ ló mẹ́nu anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá ṣe wíké bí imáàni yẹn ti máa ń tó nígbà tẹ́ ń bẹ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ náà ní ṣe máa ń tó nígbà tẹ́ wà ń lé ni lọ́sọ́ fàhátìkúmọ̀lì màláìka àwọn mọ̀lẹ́kọ̀ bá sì máa bà lọ́wọ́ níbi tẹ́ bá súnmọ́ lọ́n dé ṣùgbọ́n sáà bábá ti lu wákàtí kan tá a fi súnmọ́ lọ́n àìmọye wákàtí á fi ba tí ọjọ́ máa tọ́ lọ́wọ́n ọba lọ. iná lọ fà á tí ó fi jẹ́ ọjọ́ wípé gbogbo wa àmì pa súnmọ́ lọ́n àwa gan wọn máa fi ilẹ̀ lára wa nù rọ̀mọ́tọ́ àmì pé èmi náà mo ń súnmọ́ lọ́n yóò máa rí lára rẹ̀ ìwọ náà máa rí pé súnmọ́ lọ́n rọmọdọ́ọ̀nù ló ti dé yìí ló ti lọ yìí ṣé irú yìí ṣe òtún rí ma èèyàn mélòó ló tún ti ṣe alukur'ani wò lẹ́yìn ìgbà náà alukur'ani mélòó ló kà nínú àwẹ̀ mélòó ló ti wá kà nígbà tá àwẹ̀ ti ti juwọ́ sí wípé báwo yẹn bá ń gbà máa gbà á ọlọ́mọdé odidi àwẹ̀ oṣù kan kó tó lòun fi gba mẹ́fà míì à ń sọ ń bìkan ẹnìkan ní ó lòun kú mọ́ gbọ́dọ̀ ohun ọ̀gbà yín láyé ń tòun sóun láti rí rọmọdọ́ọ̀nù gbà ó ti tán ẹlòmíì rọmọdọ́ọ̀nù tó tó kùn lọ́rùn ẹ̀ títí dìsí níta fẹ́ ló ń bẹ̀ ni wípé nǹkan kan bẹ tá à ń nínú Ramadan tó bá ṣe pé a lè tẹ̀síwájú lórí ẹ̀ bí anábà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ fáwọn sàbẹ̀ yìí pé àwọn mọ̀lẹ́kọ̀ ọba sì máa ẹ ma lọ lójú ọ̀nà báyìí mọ̀lẹ́kọ̀ ọmọ wa pàdé yín ọmọ wa báyìí lọ́wọ́ ni. bẹ́ẹ̀ àwa tí bùkátà sí pé kálá fẹ́ ṣe kẹ̀kẹ́ bá abẹ lọ́hùn má àmọ̀ abẹ lọ́hùn fúnra wa lọ́hùn sì mọ̀ gbà bùkátà sí bùkátà sí pé bùkátà kan dé nǹkan kan bá wa wá ń bẹ lọ́hùn àwa ará mi kọ́ gbà àbá bùkátà sí tó bá ṣe wípé irú nǹkan yẹn tá a fún ọlọ́run a fún ní tí ò sí rọmọdọ́ọ̀nù mọ́ bọ́ bá tó gbogbo wa abi ọlọ́run nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ àmì pọ́lọ́run ọba ti gbàdúrà òun yóò sì máa rí ọlọ́run kọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa kí ni nǹkan náà nǹkan náà ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo tá a bá mójútó asoríire òun làwọn ànábì ọlọ́run bó ba tó láàrẹ̀ ga mójútó tó lọ́run fi yọ́nú sí à òun náà ni alisti islam lillah ibẹ̀ gangan ni a ti mú islam alistislamu lillah tí wọ́n bá bíyàn léèrè wípé kí ni ìtumọ̀ islam tí wọ́n bá tún fún yín tá a bá yọ ìtumọ̀ rẹ̀ kúrò nínú èdè lárúbáwá ìtumọ̀ tá a kọ́kọ́ tú nínú àgbékalẹ̀ táàmù islam gan ni alistislamu lillahi ta'ala ó ní kékeré yóò dúbọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọ́n bọ́ bàtọ́ láàrin gàtàn yanyan kéèyàn ó gbà pé àwọn máa ṣe ọlọ́run ọlọ́run ọba tọ́mọ béèyàn ti dáyé lọ́pàṣẹ òun náà ni ó sì mú yàn kúrò ń bẹ̀ nígbà tó bá wù ìgbà tó kú tó wù àwọn kan wálé ayé ṣáájú wa àwọn kan ti wá lẹ́yìn ìgbà táwa náà débẹ̀ ìgbà tó wù náà ni ó mú wa kúrò ń gbogbo wa mójútó torí tá a bá mójútó ààwẹ̀ oṣù kan ọ̀rọ̀ nínú oúnjẹ níbi ọwọ́ yẹn lè yóò fi lọ mú owó tẹlumi bá rẹ ẹran níjọ́ bá lọ ọrẹ ẹran wálé báwọn ìyàwó rẹ bá ti ń báyìí bẹ́ẹ̀ ni ọmọ sí wá kíchìn ọmọ wá tẹ́ran wò wọ́n wá ń bọran nínú rọmọdọ́lẹ̀ wò bí bá wọn lè báyìí yọ wò wọn wò gbogbo wò wọ́n sì ń gbogbo ẹ náà nínú gbogbo wa la mọ̀ pé oúnjẹ tá a máa jẹ nu rọmọdọ́nù àwa náà tó máa gbìyànjú kó tó dáa ju ti bìfọ́ rẹ lọ nígbà a ní jẹjẹkújẹ a ṣáà fi jẹkújẹ sí inú àwọn ọmọ gẹ́gẹ́ mọ̀ pé àwọn ọmọ jẹ ń tọ́ dáa jù lọ síbẹ̀síbẹ̀ bó ṣe dáa tó náà tá a rí pọ́ dáa a ní tọ̀wọ̀ títí tá a fi sínú. ìyẹn náà ń pè ní alistair islam lè la kéèyàn juwọ́ lẹ̀ fọlọ́hún ṣáà lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn rọmọdọ́nù alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah alisisilaamu lillah kéèyàn ju ọlẹ jùsẹ ẹlẹ jura alẹ fọlọ tanyanya ìyẹn là ń pè ní ibi tí ọlọ́run ọba tó láàrẹ ga tó ní kí orí ire ayé àti tọ̀run ibẹ̀ lọ́lọ́run ọba jó sodo sí kó ṣe wípé bọ́lọ́run ọba tó láàrẹ ga bá lọ́hún sọ̀rọ̀ yìí tóun fẹ́ ni èyí ò ní bọ́lọ̀ làgídì àìbọ́lọ̀ lágídí ló jẹ́ yàn lè gba àwẹ̀ ọ̀rọ̀run o àwẹ̀ ọ̀rọ̀run o kéèyàn máa fi fi panú kọ ọ̀rọ̀run láì ṣe pé yàn ò ní téèyàn jẹ agbàfọ́lọ́run ọlọ́run ọba náà ní Al-Qur'an kẹ́ni mo wá ní bálà man aslama wajhahu lillah lójú ẹni ọba dojú ẹ̀kọ́ lọ́hùn tó dára kọ́ lọ́hùn tó wá gbàgbé ara rẹ̀ síbi wípé ànítọ́lọ́hùn bá ti ní tó ń fẹ́ ní èmi náà fẹ́ ìfẹ́ inú mi tẹríba fún un wàhúwà muhsin tó tún fi ṣe olóore tó tún fi tẹ̀lé tí ọmọ lóhun ṣetọ lọ́hun kí wà burúkú kọjá pé ń ṣetọ lọ́hun ọbọ̀ gbá lọ́wọ́ ẹ̀ ọlọ́ni falahu ajruhu inda rabbi àwọn eléyìí ó kọjá ẹni tí ẹ̀san rẹ̀ ọ̀rà rẹ̀ wọ́n gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wala khawfun alayhim wọn à ní fẹ́ kú ò láyé kẹrù ọmọ bà wọ́n wala hum wọn à sì ní dọ́dọ̀ ọlọ́run kọ́rọ̀ wọn tún já sí ẹni tó bá mójútó yígbà fọlọ́run bá ọba tó láàrẹ ga tó bá fẹ́ kú láyé gbogbo tó bá jà á lẹ̀ ọlọ́ọ̀ni ọba sọ ọlọ́ọ̀ni ọba sọ ọlọ́run bá ọba tó láàrẹ ga ìgbà tó ń sọ̀rọ̀ anábì wa Ibrahim aleyhi salatu wa salam ó ní Ibrahim ìgbà tí ń bẹ láyé òun ọlọ́run ọba tó láàrẹ ga gbé ga ṣùgbọ́n ọlọ́run bá nígbà tó tún kú ń bẹ̀ lẹ́yìn ẹ̀ lẹ́yìn àwọn èèyàn rí ọmọ rí lọ́lọ́run tó jẹ́ ọ tẹ̀lé àwọn nǹkan tó fi ilé ọlọ́run òjò tó bàjẹ́ ẹni ó bá gbà fọlọ́run lọ́lọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún ẹja wa ní ojú ìyànjú ká gbà fún nínú ibi téèyàn ti fẹ́ gbà fọlọ́run láyé lórí òbí lórí ọmọ ni anábì wa Nuh alayhi salatu wassalam nínú ẹni tọ́lọ́run ọba kẹ́ tí ọkọ̀kọ̀ kẹ́ ní ọ̀nà àrà lórí ilẹ̀ tó dá anábì wa Nuh ọ̀nà àrà tọ́lọ̀ ń gbà kẹni wípé síwájú ẹ̀ kò sí rọ̀súl gbogbo ẹni tọ́lọ̀ wọn bá pọ́nlé tọ́ka sí ànábì rẹ̀ ní máa ń ṣe wọn kò fi ìjẹ́ rọ̀súl kún fún wọn ṣùgbọ́n pé èèyàn lórí ilé ọlọ́run yóò kọ́kọ́ jẹ́ ànábì ọlọ́run tí rọ̀súl ó tún kún fún ànábì inú ọlọ́run kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fún alayhi salatu wassalam ọlọ́run wá kí ànábì inú ọlọ́run tó fún ní ẹ̀mí gúngún kéèyàn kọ́ máa pèèyàn fún nine hundred and fifty years kọ́ lọ́n sì má gbẹ̀mí ẹ̀ kó sì má darúgbó kò darúgbó ọlọ́run sì gbẹ̀mí ẹ̀ torí pé nígbà tó ọlọ́run bọba tó láàrẹ ká tí ó tún dára bó bá ṣe kọ́ darúgbó tí ò lè ṣe nǹkan ni ọlọ́run ní sọ pé kọ́ lọ kan ọkàn ojú omi fúnra ẹ̀ ẹgbọ́n mi o ọlọ́run ọba ọ̀ sọ pé kọ́ kan ọpọ́n ojú omi o ọkọ̀ ojú omi lọ́lọ́run ní ọkàn torí pé ọpọ́n ọ yàtọ̀ in tọ́lọ́ ń sì fẹ́ kó sínú ọkọ̀ rẹ̀ ọpọ́n ò lè kó ọpọ́n kò lè kó torí gbogbo tọ́lọ́ wọn bá tọ́lọ́ ń fẹ́ sẹ́kù lórí ilẹ̀ ń náà lọ́rọ̀ ni pé kọ́ bánú ọkọ̀ ọkọ̀ ojú omi ọlọ́run wa ni kò ṣe arábìnrin wàhùn náà lọ́wọ́ fún rẹ̀ torí pé ọlọ́run jó yé wa ní al pé kò bẹ̀yàn sí ọlọ́run wa yasna'ul fulka òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ń ṣe ọkọ̀ omi وكلما مر عليه ملأ من قومه سخروا منه lójú ìgbà táwọn èèyàn rẹ̀ bá ń kọjá lọ tí wọ́n bá rí wọ́n wá fi ṣe yẹ̀yẹ́ ó tún ti di káfíńtà káfíńtà káfọ owó ẹ̀jẹ̀ kúlí táwọn èèyàn bá fẹ́ mú káfíńtà ṣeré. قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون tẹ́yìn bá ń fi wá ṣe yẹ̀yẹ́ ẹ má ṣe yẹ̀yẹ́ tí yóò ní lọ́mọ ń padà wá fẹ̀yìn náà ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ kan ìgbàgbọ́ lọ́wọ́ ọba tó dópin níbi táwọn wá fẹ́ lò ń bẹ̀ ni wípé ìgbà tá ìbínú ọlọ́run wá dé ọlọ́run má bínú sí wa ọlọ́run ní pé rẹ nù ihmil fiha min kulli zawjayni ithnayn min kulli zawjayni ithnayn gbogbo nǹkan tá a dá tọ́ ọ bá ti mú akọ ẹ̀ má bo ẹ̀ má ju wọ́n sínú ọkọ̀ tọ́ bá ti má ko akọ má má bo abo kan akọ kan má kó wọn síbẹ̀ ọlọ́run ní wa ahlak kó àwọn ẹbí rẹ̀ síbẹ̀ ilá man sábàkọ alayhi alqawlu minhu ẹni tó ní rí mú síbẹ̀ òun lẹni tó ṣe pé àkọọ́lẹ̀ ti pari ó ti parí lórí ẹ̀ wípé kò ní sórí rẹ̀ olórí ibú ní ọ̀jẹ̀ ọlọ́run kọ́ mọ̀jà sórí ibú wa kó gbogbo nǹkan sínú ọkọ̀ tán ọ máa lọ Nuhu ń ọmọ ọmọ mi máa nà ìwọ náà ọ ní dájú yẹn èmi ò ní báyìí gan pé eléyìí tó bá yẹ kí omi lọ ń bẹ̀rù tí o bá pa àyàrùn kì í ṣe irú òun ní ọ̀parun tó lóun ó gun òkè lọ ni bómi ọlọ́run ọba rẹ̀ ṣe wulẹ̀ ó pọ̀ tó kò lè gun òkè eléyìí ibi wọn ti fa mọ́ra wọn lọ́wọ́ ọlọ́run ni kí omi ó àárín àwọn méjèèjì ṣe sọ́nà yẹn wà báyìí hó màlìmọ́ òjò omi ọlọ́run sọ di anábì ní wà gúnlẹ̀ tán ní wà ń sọ fọ́lọ́run ibi afẹ́ lò gangan nu wípé èrè ọlọ́run ìnábì ní min ahli ó ti ṣàdéhùn wípé ọ́ọ́là mi ọ́ọ̀lẹ̀ bí mi mọ̀ ni ọmọ mi ara ẹbí mi ni kò ṣe é yọ sọnù wa inna wa'daka al-haqq èrè ọlọ́run yìí ṣàdéhùn kọ wa yàpá àdéhùn rẹ̀ òdodo ni ó ti ṣàdéhùn kọ ọ́ọ̀lẹ̀ bí mi ọmọ mi gbọ́dọ̀ là ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ gẹ́gẹ́ wá ń sọ fún ànábì wa nù lójú ẹsẹ̀ ọlọ́run ni ya Nuh rẹ Nuh innahu laysa min ahlik ọmọ òun ìwọ ló bí ṣùgbọ́n kò sínú ẹbí ẹ̀ innahu amalun ghayru salih pé òun ṣàdúrà gan wípé kọ́lọ́hún ọba wọn la kẹfẹ́rí iṣẹ́ ẹbú lòún ṣeun àṣà pé òun tiẹ̀ ń ṣàdúrà pé ká là á iṣẹ́ tó ń ṣe wòye ṣiṣẹ́ dáadáa wájú wa fala tas'alni ma laysa laka bihi ilmun nítorí onímọ̀ ń pẹ́ mọ́ béèrè lọ́wọ́ èmi ọlọ́run kí lọ́kọ̀ àwọn tí mi ọlọ́run ọba ní ọ̀là ó ti kó wọn wáyé sílà kí ló ń béèrè ń pa ẹni tí ọ̀là sí. inni àìdúkẹ́ antakuna minal jahilin wá àṣìdè tó o bá sọ́ra ọ́ dà láì màkàn ìmọ̀tá tó ti fún ọ ọlọ́run bó tó fi bínú ẹ̀ gbà ó sì dá láì màkàn ah anabi wa nuhu alayhi salatu wa salam kọ bọ́lọ̀ ń jiyàn má onírọ́bì inni a'udhu bika an as'alaka ma laysa li ó ọlọ́run mo wáṣọ lọ́dọ̀ rẹ ntí ní máa ń parẹ́ wọn ò béèrè mọ́ ọlọ́run má jẹ́ ń béèrè irú lọ́wọ́ rẹ wà ilà tọ́ ọ bá forí gan hàmùnì tọ́ ọ kọ́ èmi kò ọlọ́run má ní wa anábì wa náà gbà fọlọ́ àtúbọ̀tán rẹ̀ fún rẹ̀ salatu báwa náà bá fẹ́ tá a gbé ayé tá a jẹ ní táà ní parẹ́ táà tún kú ń bẹ̀ torí padà dán ṣekú fún ẹja àgbà fọlọ́hún a máa sọ̀rọ̀ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń tọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ délẹ́bọ lónìí ọmọ mi ọmọ mi ọmọ mi ni ọ̀pọ̀lọpọ̀ tó bá yẹ lómi jẹ lónìí ọmọ mi ọmọ mi ọmọ mi ni ọmọ òní ṣe sábà bí orí ibú fẹ́ni kọ̀ọ̀kan wa àwa náà ọmọ ní ọlọ́run ní ṣe ń sábà orí ibú fáwọn òbí wa ọlọ́run fi wá ṣe kòǹgẹ́ dáadáa pẹ̀lú ògo ọlọ́run á máa tẹ̀síwájú ọlọ́run kọ́ wọlá ètò ìbẹ̀rẹ̀ tá a fẹ́ kílò ní ọlọ́run kọ́ tá à ń jọ ṣe kòǹgẹ́ dáadáa akéwì mùsọ̀lá No.